ga jùlọ ga jùlọ ga jùlọ ga jùlọ means highest ga jùlọ means highest ọlọ́run ọba tó ga jùlọ ọlọ́run ọba tó ga jùlọ